إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ́pẹ́ fún ọlọ́wọ́ba Allah atọrọ salatu fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́wà látinú al-Qur'an al-Karim látinú súratu Maryam أعوذ بالله من الشيطان الرجيم يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاه وكان تقيا وبرا بوالدي ولم يكن جبارا أقيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا الله سبحانه وتعالى تسوج نبا إيكا النبي زكريا أتي يوري tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wọn pé wọ́n bí ma ọlọ́wọ́ bá bẹ̀ pa nábi zakariya láṣẹ àwọn kankan òun náà ni pé kò gbọ́dọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ fòdìdì ọjọ́ mẹ́ta ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe ìtẹ̀lẹ́ ní ṣókí lẹ́yìn ìgbà tí zakariya alayhi salatu wassalam tó mú àṣẹ ọlọ́mọba ṣẹ ọlọ́mọba ó padà fún ọlọ́mọ ìtàn ọmọ tí ọlọ́mọba fún òun náà ni ọlọ́mọba subhanahu wa ta'ala ní ló ń sọ̀rọ̀ ń parẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a ti ti sẹ́yìn òun náà ni pé orúkọ ọmọ náà yóò máa jẹ́ Yahya ọlọ́wọ́ bá kò sí ẹni tó jẹ́ orúkọ yìí síwájú rẹ̀ ọlọ́wọ́ wá ń pa ọmọ náà láṣẹ ọlọ́wọ́ bá ní Yahya ìrẹ̀ Yahya kúrin kìtàbà bí kúwa tíra tó ń bẹ lọ́wọ́ yín ọlọ́run ọba ní gbá mú pẹ̀lú agbára gẹ́gẹ́ bí àwọn apá onítẹ̀síri ṣe sọ wọ́n ní tíra yìí òun náà ni àtàwọ́rá èyí tí ọlọ́run ọba tó fi rán ànábì Musa alayhi salatu àti gbogbo àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ tíra àtàwọ́rá yìí náà ni wọ́n lò síwájú kí ànábì Musa alayhi salatu tó tó wá dé bó ti ẹ̀jẹ̀ wípé anabi dawud alayhisalatu salam wọn wọn bá fún náà ní kíra kan ìtì àmàtí zabur ṣùgbọ́n anabi musa alayhisalatu salam àtàwọ́rá òun náà ní kíra tí ọlọ́wọ́ bá fún òun náà dẹ̀ ní kíra tí òfin ẹ̀sìn bẹ́nu rẹ̀ tí àwọn èèyàn ń lò gbogbo àwọn anabi tí wọ́n bá wá lẹ́yìn anabi musa alayhisalatu salam gbogbo wọn náà ni wọ́n lu tíra yìí sọ̀nàbí yáhíyá alayhi salatu wa salam ọlọ́wọ́ bá sọ fóun náà pé rẹ̀ yáhíyá kúrì kìtàbà bí kúwà tíra ta fún èyí bá ní gbà mú bí kúwà tì agbára kí ni túnmọ̀ òun náà ni wípé tíra yìí gbìyànjú láti a kò dẹ̀ tó ń bẹ́nu ẹ̀lú ọ̀nà wo làá fi mú tó ń bẹ́nu rẹ̀ lò òun náà ni àwọn àṣẹ tí ọlọ́run ọba Allah tó bá pa wá ká mú ṣe àwọn nǹkan tó ní ká ṣe ká ṣe àwọn nǹkan tó ní ká jìnà sí ká jìnà sí ẹni tó bá fi lè mú tírà ọlọ́run ọba ní ọ̀nà yìí òun làá ló gbá tírà náà mú pẹ̀lú agbára ẹni tó ṣe wípé Al-Qur'anul Karim o ò kankan pa rẹ̀ kì í ka kó kankan lásán lọ àwọn mẹ́sẹ́gì tó ń bẹ́nu rẹ̀ òun ṣe nǹkan tó wúlò fóun n'i bá ní ká mẹ́ṣe inú ẹ̀rù tí ń lúwẹ̀ ka gbogbo ọgbà ó ka ṣùgbọ́n kò wúlò fún torí pé ń tí ọlọ́wọ́ bá tó ká ṣe ń bẹ́ẹ̀ kò ṣe é àwọn kátọ́lọ́wọ́ bá rẹ̀ ní ká sí nínú irú èèyàn bí ó jìnà sí a ní irú èèyàn báyìí kò gbá alukur'ani mú pẹ̀lú agbára ẹni tó gbá alukur'ani mú pẹ̀lú agbára òun lẹni tó ṣe wípé ó ń lo tó ń bẹ́nu rẹ̀ àwọn àṣẹ tọ́lọ́wọ́ bá pa wá ó mú ṣẹ àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí ó jìnà sí tó bá tún pọ́sibú fún un láti a eléyìí a ní ó gbá alukur'ani mú dáadáa kò ń ṣe ní tó gbá alukur'an mú dáadáa lẹni tó alukur'an ṣùgbọ́n kò mọ̀ túmọ̀ tó ṣe wípé ó ń bẹnu rẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà tó ń sọ̀rọ̀ pa àwọn kanú àwọn yahudi ó ní masalu lẹ́rìnà humilu tawrata thumma lam yahmiluha kàmásàlì ṣìmárì yahmilu asfara ọlọ́wọ́ ní àwọn tó ṣe pé a gbé àtàwọ́rọ̀ ṣùgbọ́n wọn gbé ọlọ́ni àpèjúwe wọn ó rẹ̀ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ṣe pé wọ́n gbé tíráàrù lórí tó ṣe pé kẹ́tẹ́kẹ́tẹ́ ò mọ̀ tágbérù lórí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ tíra fún wọn láàrin tí wọ́n bá pàtàkì tíra náà àwọn Yahudi ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n dúró ti tíra ọlọ́wọ́n bá wọ́n dúró ti tíra ọlọ́wọ́n bá pẹ̀lú pé wọ́n mú tó ń bẹ́ẹ̀ ìtí ọlọ́wọ́ má pàṣẹ àwọn nǹkan wọn ẹran àníkà funfun àwọn nǹkan tí ọlọ́wọ́ bá rẹ̀ nìkan jìnà sí inú àwọn nǹkan wọn ẹran ni wọ́n ti ń lúwẹ̀ òun ni Zakariya ló fi tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìpèrè ọlọ́wọ́ ọba fún mi lọ́mọ látọ̀dọ̀ rẹ ọmọ tí ó jogun tí mo gbé dání eléyìí ni tó tọrọ torí pé iṣẹ́ tó gbé dání ó jẹ́ lógún bẹ́ẹ̀ ló pàtàkì ní ọkàn rẹ̀ ju àwọn nǹkan ní lọ anabi zakariya alayhisalatu salam ọ̀rọ̀ pé yóò bímọ láyé kò dùn ṣùgbọ́n nígbà tó wo fóun ti gbogbo bẹ́ẹ̀ ni iṣẹ́ tó ń gbé dání yìí àwọn tó ń wò yìí òun ò rí wọn lẹ́ni téèyàn lè fẹ̀ yín lẹ̀ ìgbà yẹn ló tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ìbéèrè ọlọ́run ọba fún mi lọ́mọ tí ó jogún mi tí ó jogún àwọn ìdílé yaakub alayhi salatu so eléyìí ó ń sọ fún wa connection tó ń bẹ láàrin àdúrà tí Zakariya tọrọ àti tí ọlọ́wọ́ bá ń sọ fún Yahya ọmọ tó fún ipe rẹ̀ Yahya kúrè kìtàbà bí kúwà kíra tó ń bẹ lọ́wọ́ yìí gbà mú pẹ̀lú agbára ìntó ń bẹ nínú rẹ̀ máa mú lò ìntó jẹ́ àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí jìnà sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá pa láṣẹ máa mú àwọn àṣọ ọlọ́wọ́ bá ní kàkúkún tíra yìí máa a ọlọ́wọ́ subhanahu wa ta'ala fi eléyìí rẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn Banu Isra'il náà ni wọ́n ti gbé tíra ọlọ́wọ́ bá jù sílẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí náà ló gbé al-Qur'an jù sílẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn sàhábà ń jọ kan ó ní al-Qur'an yìí wọ́n padà gbé ìmọ̀ kúrò ńlẹ̀ tàbí kan wá ń bèèrè pé òjíṣẹ́ ọlọ́run ọba bó ni wọ́n ṣe gbé ìmọ̀ kúrò lórí ẹ̀ à ń ka alukur'an anẹ́sọ̀ ọlọ́run ni a mo ti ẹ̀rù gbé lára àwọn èèyàn tó gbọ́ nǹkan yé ló wà ní ṣe bí àtàwọn ló ń bẹ lọ́wọ́ àwọn Yahudi yẹn ǹjẹ́ wọ́n mú lò ǹjẹ́ wọ́n tẹ̀lé bí bẹ́ẹ̀ náà ni àpò kan pọ̀ tó ṣe pé alukur'an àákàmọ́ rí ni àmọ́ ká ṣùgbọ́n tó ń bẹ́ẹ̀ nù rẹ̀ àwọn èèyàn nílò mọ́ ọ̀rọ̀ tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí ní àmọye ọdún sẹ́yìn tá a bá wo àwùjọ wa lónìí àárí pé bó ṣe rí nìyẹn gbogbo àgbáyé Islam káàkiri káàkiri làwọn èèyàn fi bẹ́ẹ̀ ní kàkúrú wọn ní kàkún fún Al-Qur'an Karim òfin tí ọlọ́wọ́ bá ti ṣe sínú Al-Qur'an Karim tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣàlàyé tí ò sí ojú bẹ́ẹ̀ ẹ àwọn fẹ́ tún ṣe kí ni àwọn fẹ́ gbé ọ̀rọ̀ báyìí yẹ̀wò in tí wọ́n padà wá ara ìsì yóò yàtọ̀ sí ìfẹ́ tí ó ń bẹnu Al-Qur'an Al-Karim ó ń bẹnu àwọn ìlú mi tó ṣe pé àwọn òfin tí Islam gbé kalẹ̀ ìlú Islam làwọn náà pera wọn ṣùgbọ́n òfin tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ kọ́ ni tí wọ́n padà fi sínú òfin wọn kọ́ ló padà ń bẹnu constitution wọn sọ irú àwọn èèyàn báyà láwọn mùsùlùmí ò di Qur'an mú bó ṣe kí wọ́n dì í eléyìí ní ọlọ́wọ́ bá ń sọ fún anábi yahya alayhisalatu wasalam ìpèrè yahya kúrì kìtàbà kíra tí ó ń bẹ lọ́wọ́ yín tó ń ṣe àtàwọ̀rà yìí ọlọ́ni gba múbi kún wákìn pẹ̀lú agbára wà á tẹ́yìn náà wọ́n hukma sabiyya ọlọ́wọ́ bá ní lára nǹkan ìyanu òun náà ni pé àwọn ọlọ́wọ́ a fún ní ìmẹ̀ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn ó ní àgbóyé ń pẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ ní àtìgbà tó ti ń bẹ lọ́dọ̀ọ́ làwọn ọlọ́wọ́ bá ti ṣe léèfin bí ọmọ ọdún mélòó àwọn míì sọ pé kò ju bí ọmọ ọdún mẹ́ta lọ àwọn míì ní bí ọmọ ọdún méje ṣùgbọ́n kókó bẹ̀ ni pé ńgbà tó ti ń bẹ ní sọ̀bí ọmọ tí a ní ọmọ kékeré ni so ló jẹ́ pé mùsùlùmí gidi òun tó ṣe kó darí ọmọ rẹ̀ sí bí ẹ̀sìn láti kékeré ó darí ẹ̀ sí bí ẹ̀sìn ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì kò ń ṣe ẹ̀sìn àtẹ́jù bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹ̀sìn àìṣètò ẹlòmíì kò sí tí o lè fi tọ́mọ rẹ̀ nípa ọ̀rọ̀ bó o ní ó ṣe rí ayé lò ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ni kò sí tó tó níkà fún pẹ̀ kò ń ṣe nǹkan tó ṣe ipò kan rárá kọ́mọ ṣáàtì jẹ́ gbogbo ohun tí ó jẹ láyé táwa béèrè ọrú òbí bẹ́ẹ̀ yóò lóun nífẹ̀ẹ́ ọmọ òun ṣùgbọ́n táwa ní káwọ́ reality kò nífẹ̀ẹ́ ọmọ yẹn tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yìí ní tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ìpéyà àmánú ọlọ́run mo pẹ̀lú ìgbàgbọ́ òdodo kú anfusakum wa ahlikum náà ọlọ́run ní ẹ dáàbò bo ara yín àti àwọn ọmọ yín àwọn ẹbí yín ẹ dáàbò bo wọn níbi iná tó ṣe pé wàkúrò aláfọ tijara èyàn àti òkúta làánà ti kò náà tó bá di jọ́ǹgbè ìdí alkiyama ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní alayha malaikatun ghilabun shidad iná tó ṣe pé àwọn màláìkà tí wọ́n jẹ́ rìlá tí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé sàgìsànyà ni wọ́n ṣì dára tí wọ́n lé kókó láyà àfin Allah máa mara o tí wọ́n ṣe ọlọ́run ọba wọ̀nyẹ́ pàálù ní ma yòmọ̀rú gbogbo tí ọlọ́run ọba pa wọ́n láṣẹ ni wọ́n ṣe òbí tó ní kàkú fún ọmọ rẹ̀ nu tó fẹ́ dáadáa fún ọmọ rẹ̀ so òbí tó ṣe pé kò ní kàkú fún kẹ́ẹ̀sìn tó ṣe pé ọ̀rọ̀ ayé nìkan náà ni irú òbí bẹ́ẹ̀ conclusion ni pé kò ní ìfẹ́ ọmọ náà torí pé sábà béèrè lọ́wọ́ orú òbí bẹ́ẹ̀ pé iná ni wọ́n dálẹ̀ yìí ṣó lè ju ọmọ yìí sí àní ara yóò mọ sáká kiri ó ṣe wá jẹ́ pé iná ọlọ́run ọba lòdì yóò fọkàn balẹ̀ lé lórí láti jẹ́ kí ọmọ òun wọ́ òbíkítà bẹ́ẹ̀ ni kò jẹ́ ní kankan ipe ọmọ rẹ̀ wọnà ọlọ́wọ́ bá so káníkà kún fún ìtọ́ ọmọ láti kékeré wàláyé oríire ńlá ni eléyìí ló fàdó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní muru awladakum bis-salah wa hum abna sab'a ó ní àwọn ọmọ yín ẹ̀pà wọn láṣẹ kan máa kírun tó bá ti kún wọn tó ọmọ ọdún méje wadribuhum 'alayha wa hum abna 'ashra ẹ máa nà wọn náà tán ìbá kírun tó bá ti kún wọn pé ọmọ ọdún mẹ́wàá tó ń bó ti jẹ́ pé ìrún kíkí ò tí ì dọ̀ràn yẹn fún wọn ọmọ ọdún mẹ́wàá kò ń ṣẹni tó ṣe wípé wọ́n lẹ́sìn bọ̀ lọ́rùn ṣùgbọ́n síwájú kí àsìkò ìlẹ̀sìn bọ̀ lọ́rùn tó tó kí òbí ti fi kọ́ ọmọ débi wípé tí ò bá kí i lọ́mọ ọdún mẹ́wàá kan máa já lọ́rẹ́ ọmọ ọdún méje kan máa encourage ẹ̀ kó máa kí i ó bá di pé pé ọmọ ọdún mẹ́wàá tí ò bá kí i kan máa já lọ́rẹ́ kámọ́ àti ìsọ wípé ọmọ tó bàlágà ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ọmọ wọn ó máa wòran náà ni bẹ́ẹ̀ ni bá lóun tiẹ̀ tó wá kí òun ọmọ rẹ̀ yóò filẹ̀ kó máa sùn ni alóṣì kéré tẹwárẹ̀ wọn ọmọ tó ló kéré ni ọmọ tó ti bàlágà ni ìgbà tí ẹ̀sìn bá ní ká máa jọmọ lọ́rẹ́ nígbà tó bá tó ọmọ ọdún mẹ́wàá tí ò bá kí tó bá tó ọmọ ọdún méje ká pa á láṣẹ kó máa kí bó o wá ní ẹni tó ṣe wípé ó ní ọmọ fifteen years old lé ó ní ọmọ seventeen years old lé kò lè sọ fún kó máa kírun ọmọ máa dàgbà bẹ́ẹ̀ ti kí èbí pé yóò wọ twenty yóò di pé tí bàbá bá sọ ẹyọ kan òun ló sọ méjì yóò di ẹni tí pa bàbá òkú ní padà kámọ́ tí pa yóò ní padà kámọ́ ṣùgbọ́n ẹni tó bá ní ìkàkùn fún ọ̀rọ̀ ẹ̀sìn láti kékeré fún àwọn ọmọ rẹ̀ irú eléyìí ò kì í ṣe àṣejù torí wípé kí ni Yahya alayhi salatu wa salam ọlọ́wọ́ bá ní wa ìnáwó ìṣókùnmọ́sọ̀bíyà àwọn ọlọ́run ọba ìmẹ̀ẹ̀sìn àti kékeré láti fún kò ń ṣe pé kó máa kírun lọ́lọ́run ọba sọ ìmẹ̀ẹ̀sìn gan wípé wọ́n ń pè yàn láàpá wọ́n ń pè é lónímọ̀ àti kékeré ni ló fi jẹ́ pé ààrẹ lómi náà nínú àwọn mùsùlùmí nínú àwọn àfáà dáadáa tó ṣe pé ọmọ wọn láti kékeré náà ti tọ́ wọn bẹ́ẹ̀ lẹ́rẹ́ lómi kò ju ọmọ bíi fifteen years old lo, tó bá ń sọ̀rọ̀ ń kọ́ ẹ̀sìn ẹ̀ máa wò apáṣọ bí ó memorize Quran ọ̀rọ̀ ẹ̀sìn gan nítorí kó jẹ́ àkídà gidi bìlíìfù gidi yóò sọ tó ṣe yí pé yóò dẹ̀ yanjú rẹ̀ nítorí kó jẹ́ àwọn òfin ẹ̀sìn bóun la ṣe ń kírun kí làwọn nǹkan tó bá àrùn jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò sọ fún wa bóun la ṣe ń yọ zaka bóun la ṣe ń tẹ́yìn ó bá ṣiṣẹ́ ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bísínẹ́sì tá a bá ṣe èwo ló bá mu èwo ni ò bá mu kárí ọmọ kékeré tí ò ju bí ọmọ fifteen years old lọ tó lè ṣàlàyé eléyìí àríkò ilé láàrin fún àwọn òbí rẹ̀ tó ló jẹ́ pé àmọye àwọn nínú àwọn mùsùlùmí tó ṣe pé ẹlòmíì di apá tó ṣe pé wọ́n ń pè é dá sí ọ̀rọ̀ láti gbà tó kékeré Abdullahi bin Abbas radiyallahu anhu kò tí ntabi ju bí nǹkan bí ọmọ ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún kankan lọ ó lé díẹ̀ tòṣèpé Umar radiyallahu anhu á máa pè sí ìjòkó tí àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ń bẹ́ńbẹ́ ìjọkan làwọn kan wá wọnú àwọn sahaba tó wà nílá àlè ní gẹ́gẹ́ bó ṣe sọ Bukhari wọ́n ní tí fìlà àlè ní hàn ọmọ kékeré tó mú àríwá yìí titi èyí tí wọ́n rò fún wọn ni pé lakọ̀dà alimtu ní mọ̀ ọ̀hún ẹ mọ̀ ọ̀gbìn tó ti wá ọmọ yìí àlẹ́ muhammad sọlá san ṣàdúrà fún àlẹ́ muhammad sọlá san ní alahumma fìdí èyí ọlọ́wọ́ bọ̀ ọmọ kékeré yìí bá fún ní àgbọ̀yé pẹ̀ sí wọ́n á dín ní wọ́n táwọn yìí ìtumọ̀ alukur'an yìí ọlọ́wọ́ bá fi yí ọmọ yìí àlẹ́bí ṣàdúrà yìí fún abdullahi abbas ọ̀gá láwọn àmì ju bí ọmọ ọdún bíi méjìlá àbí ọmọ ọdún bíi mẹ́wàá lọ ló ń jẹ́ pé tábà ń pa àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nínú àwọn sàhábà rẹ̀ wà lọ́la àlẹ́yìn Abdullahi bin Abbas wọn lè kọyìn rẹ̀ kéré tòun bó ti jẹ́ wípé kò ń ṣe òun ló wọn lára àwọn ọmọ kéékèèké inú àwọn sàhábà lọ́wọ́ ṣùgbọ́n wọn a máa pè é dásọ̀rọ̀ torí tí ọlọ́mọ bá fún un ní alayhi salatu ìgbà gẹ́gẹ́ bí mo sọ síwájú wípé àwọn àpẹẹsì kan wọ́n níbi ọmọ ọdún mẹ́ta ni wọ́n ní níbi ọmọ ọdún méje ṣùgbọ́n ìtòrí ilẹ̀ ti ní pé kò kọjá bí ọmọ ọdún méje tó ṣe pé kó ti mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òun ṣe pé ó á táwọ́rà nìkan ó tún mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni torí kí bàbá rẹ̀ ti ṣe ní àdúrà ọlọ́run bá gbàdúrà bàbá rẹ̀ ìpàdé ìlú ọlọ́run ọba fún ilọ́mọ tó ṣe pé yọrí tún ni wọ̀nyẹ́rì tún ni àlè àkóò ìrí ọlọ́wọ́n bá fún mi ní ọmọ tí ó jogun iṣẹ́ tí mo gbé dání tí ó dẹ̀ jogún àwọn ìdílé Yaqub alayhi salatu wassalam àdúrà tí bàbá tọrọ yìí gẹ́gẹ́ bí àwọn tẹ́tí àti tìsẹ́yìn àwọn ànábì ọlọ́wọ́n bá wọn lógún kan tọ́ mọ̀ fún olóòfẹ́ jogun inú ogun ayé ìtàn bá fi ilẹ̀ tọ́ba kàdí fún àwọn mùsùlùmí ṣùgbọ́n ogun kan tí ọmọ lè jogun lára bàbá àwọn tó ṣànẹ́bí ọlọ́wọ́ bá òun náà ní ìmẹ́sìn eléyìí ló fà tó jẹ́ pé anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní al-ulama'u warathatul anbiya àwọn afẹ́sìn àwọn onímọ̀ ń pẹ́sìn àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ bá wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman àwọn ànábì ọlọ́wọ́ kò ṣe pọ́n gbó owó kan tó ṣe pé àpá àkọlù fẹ́ jogún ìmọ̀ ni wọ́n gbé kalẹ̀ faman akadawo kọ̀kọ́ akadà ní hafi wáfíì gbogbo ẹni tó bá di ìmọ̀ náà mú ó ti di èrè jẹ́ láńlá mú ẹni tó bá di ìmọ̀ náà mú ó ti di èrè jẹ́ láńlá mú sọ́lọ́ ọba ń pa ànábì zakari ànábì Yahya alayhi salatu wassalam láṣẹ ipe ìrẹ̀ Yahya kúrin kitaba di kíra náà mú bí kún wáṣẹ̀ pẹ̀lú agbára dàtí rí ipò tẹ̀lé gbogbo ìgbà rí ipò ń kọ́ àwọn èèyàn wọ́n á ṣe iná olùṣọ́kùnmá sọ bí ya ọlọ́ni àwọn ọlọ́mọ ọba afun ní ìmẹ̀sìn afun sọ bí ya nígbà tó ń bẹ ní kékeré wàhánánà ní nàdúnà ọlọ́ni yẹn nìkan kọ́ àwọn ọlọ́mọ ọba afúnfun ní ìfẹ́ ìlójú àánú látọ̀dọ̀ wọ ọlọ́run ọba wàzákàtà bákan náà kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ní yáyá àlùsọ̀rọ̀ sàlám ojú olùpáyọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó fi ìfẹ́ àti ìkàkún ọlọ́run ọba subhanahu wa ta'ala fún ànábì yáyá àlùsọ̀rọ̀ sàlám ọlọ́run ọba ṣe é lẹ́ni tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ọlọ́run ọba ó ṣe é lẹ́ni táwọn èèyàn nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba sọ ń pa ànábì Musa alayhi salatu wa salam àti ọlọ́run ní èmi ọlọ́run ọba mo dàfẹ́ sí ẹ lára kí ni gbogbo ẹni tó bá rí ẹ yóò máa nífẹ̀ẹ́ ẹ àfẹ̀yìn tó bá jẹ́ kí ni olórí ìbú èèyàn bí èyí tó ṣẹlẹ̀ sí fọ́ra áwọn kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kò ṣọwọ́ níbi ìmọ̀tàpọ̀ àwọn ẹni ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala tún da ìfẹ́ ó dàbò anabi yahya alayhi salatu salam ó dẹ̀ ṣòun náà lẹ́ni tó tún nífẹ̀ẹ́ àwọn èèyàn tó wà compassionate lára kọ́ọ́lìtì ti ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run tó jáfẹ́ ẹ̀sìn gbọ́rọ̀ ní òun náà ni gbogbo jẹ́ni tó ṣe wípé yóò nífẹ̀ẹ́ àwọn èèyàn yóò ní àánú àwọn èèyàn bàtọ́lọ́wọ́ bóró ní alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni bil mu'minina ra'ufur rahim ọlọ́ni alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni ó jẹ́ ẹni tó jẹ́ ra'uf ẹni tó wà compassionate rahim olùkẹ́ fún àwọn olùgbàgbọ́ olùdó àwọn nǹkan tó bá rí kó lè mú wọn ṣorí bó ń wájú ọlọ́wọ́ bá yóò máa pàkíyèsí wọn sí ẹjìnà sáwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó lè tó bá rí wípé àwọn nǹkan wọ̀nyí lè fi rí ọdún ọlọ́wọ́ bá yóò máa pàkíyèsí wọn sí pé àwọn nǹkan wọ̀nyí ẹ ṣe èèyàn gidi nu òun ṣàfà àdìyẹn ló ṣe yí kó fẹ́ káwọn èèyàn wọ ná òun ṣe ni ọlọ́wọ́ onímẹ̀ẹ̀sì òun lẹni tó ṣe wípé yóò fẹ́ kí àwọn èèyàn wọn mórí wọn bí iye ọlọ́run ọba yóò fẹ́ kí àwọn èèyàn wọn rí àjẹ́nà ọlọ́run ọba in tí ó ma tribe fún lọ́sàn-án ni láàárọ̀ ni in tí ó ma pèpè sínú bó làwọn èèyàn ṣe ní jíyọ ọlọ́run ọba bó làwọn èèyàn ó ṣe rí ọdún ọlọ́run ọba so ló fi jẹ́ pé olùgbàgbọ́ òdodo èyí tí wọ́n ma pèpè sí òun náà ni ìrí ìyọnu ọlọ́mọba ìrí ojú rí ọlọ́mọba bákan náà bóun náà ṣe fẹ́ jìnnà sí inú ọlọ́mọba subhanahu wa ta'ala sọlọ́mọba ní Yahya àwọn ọlọ́mọba ada hananu bò ada ìkẹwà ada bò ada ìní ojú àánú bò ọlọ́mọba subhanahu wa ta'ala oní àṣìlẹ́yìn min ladunna látọ̀dọ̀ wa bákan náà wọ́n zakata àwọn ọlọ́wọ́ bá tún ṣe é lẹ́ni tó mọ́ kúrò bí nǹkan ẹ̀ṣẹ̀ àṣe é lẹ́ni tó mọ́ kúrò bí nǹkan ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá da ànúbò torí pé kí ni tá a bá wo ni wọ́n àgbàlagbà tó bímọ bóò ló ṣe fẹ́ kí ọmọ gbogbo nǹkan tí òbí ó máa ṣe fún ọmọ àgbàlagbà ò lè rí iṣẹ́ dáadáa. torí pé àgbàlagbà yẹn gan fún rẹ̀ òun gan fún rẹ̀ ní àánú ṣùgbọ́n ọba àánú tó yẹ kí Yahya látọ̀dọ̀ àwọn òbí rẹ̀ in tó yẹ kí àwọn òbí rẹ̀ tí wọ́n ṣe fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kò máa jẹ́ ṣíṣe olùkí àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà Ọlọ́run Ọba wa ta'ala tún wá ṣe lẹ́ni tó mọ́ kúrò bí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá yóò jẹni tí ó máa bá fún àwọn nǹkan ẹ̀ṣẹ̀ kò ń ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ ni kò ń ṣe kórìí tó dáa kò ṣe wípé nǹkan tó yẹ kọ́ pàrọ̀ ìlú ẹ̀yìn náà tí wọ́n ń lú ẹ̀ olóògbé jẹ́ pé Shu'aib alayhi salatu wassalam ó sọ fún àwọn èèyàn ó ní wa ma uridu an ukhalifakum ila ma anhaakum anhu àwọn nǹkan tí mò ń kẹ́ ẹ má ṣe èmi gan ò fẹ́ máa lọ ṣe àwọn nǹkan wọ̀nyẹn sọlọ jẹ pé tápà bá ń sọ fún àwọn èèyàn ẹ má jalè ẹ má ṣe dìnnà ẹ má ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí àfáà náà gbọ́dọ̀ máa gbìyànjú bóòlù kò ṣe ní kó sínú àwọn nǹkan rẹ níta bá ń sọ fún àwọn èèyàn pé nǹkan yìí èrè wọ ni wọn gbọ́dọ̀ máa bá wa ń bẹ torí pé kò pèpè sí nǹkan tí à ń pèpè sí nígbà tá a bá sọ fún àwọn èèyàn kan má ṣe nǹkan àwọn nǹkan wáyé làwa náà wá ń lù ẹnu ẹ so ló fi jẹ́ wípé ìgbà tí ìkan lára àwọn afá tó kọ fúẹ́mù kan ó ní láti ha àn kúlìkìn wàtá àti ẹ̀mí ìfìlàkù àárùn àlẹ́kẹ̀ ìdáfà àìsà àbíyùn ó ní mọ́mọ́ ọkọ̀ ìwà kan fáwọn èèyàn pé wà yìí ó dá ṣùgbọ́n ìwà yẹn àwọn èèyàn ṣùgbọ́n wọn náà ń ṣe é ó ní tí mo bá ń kọ ìwà fún àwọn èèyàn tó níwà yìí ò dá tí wọn náà ń ṣe àárùn àlẹ́ìkà ilé ìyà àlébù ní fún ẹ ìgbàfà àtà àríwú àlébù ńláńlá ni tó ló jẹ́ pé gbogbo ẹni tó máa ń pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́ ọba àwọn nǹkan tó máa ní kò dá wọ́n ṣe gbogbo ìgbìyànjú àti kúrò bí àwọn nǹkan wọ̀nyẹn ọmọ ènìyàn làwọn náà ṣùgbọ́n bọ̀rọ̀ ṣe ìgbìyànjú àti kúrò bí àwọn nǹkan wọ̀nyẹn òun ló fi jẹ́ pé ẹni tó ń ṣe wá àti kò ń jẹ́ kí àwọn èèyàn influence òun ẹlòmíì wọn sọ fún pé nǹkan báyìí ò dáa ó ti gbọ́ láìmọye ìgbà pé nǹkan báyìí ò dáa o yóò tún máa fi lọ̀kulọ̀ làfà nígbà tẹ afẹ́ṣe nǹkan báyìí afẹ́ṣe ìnáwó báyìí ó ti gbọ́ ní àìmọye ìgbà pé nǹkan yẹn ò dáa ṣùgbọ́n torí pé òun fẹ́ satisfy ìfẹ́ inú ara ẹ̀ kò fẹ́ tẹ̀lé òfin ọlọ́wọ́ wa nǹkan tó ní kò dáa yẹn tó nǹkan fún ẹ rí inú Al-Qur'an pé kò dáa ni ó tún máa fi lọ àfá àti kí àfá wa bá wọn ṣe nǹkan yẹn tí àfá àbájẹni tó ṣe fóun náà bá ń wo igbóhùn òfẹ́ ṣe àwọn èèyàn yóò lọ bá wọn kó sí ṣùgbọ́n tó bá wò pé ọlọ́run ọba ló yẹ bẹ̀rù ọlọ́run ọba ló yẹ ká fún ìbínú rẹ̀ ọlọ́run ọba ló yẹ ká máa wáyọnu rẹ̀ àfẹ́sìn gbọ̀dọ̀ pákú lórí ohun òní ṣe ohun òní lọ́kọ̀ọ́ tó bá ipa àwọn èèyàn ó bínú sí nǹkan bínú sí ṣùgbọ́n ẹwà tí ẹ̀yìn wọn lè bínú sí tá bínú sí ọlọ́run bó sọ di yọnu àwọn tá bínú sí yẹn náà ni wọ́n padà yọnu sí ìṣesí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kí la fẹ́ ló ń délé òun náà ní wípé ẹni tó ń pèpè síbi tí ọlọ́run ọba fẹ́ tó ń pèpè ipe kí àwọn èèyàn jìnà síbi tí ọlọ́run ọba ò fẹ́ ó jẹ́ni tí ó dúró déédéé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n zakata ni yahya alayhi salatu wa salam àṣìlẹ̀ ní tó má kàgàkàgà kúrò bí àwọn ìwé ṣe àwọn kan tó ń kọ̀ fáwọn èèyàn kò sínú àwọn tó máa lọ ṣe torí pé táwa sọ pé zaka à á sọ pé ìta ń fọ nǹkan mọ́ so bóyá jẹ́ pé zaka náà ìtumọ̀ ètò ní pé ìta tó fi ń lé nǹkan fún. wákàtí taqiyya ọlọ́wọ́ bá ní Yahya alayhi salatu wassalam olùpáyọ̀ ọlọ́wọ́ bá ló jẹ́ gbogbo òbí tó ṣe ikú bá jẹ́ òbí dáadáa ìtí ó máa rí àbí ìtí ó máa wú òní tó kó rí ọmọ òun lẹ́ni tó jólùpáyọ̀ ọlọ́wọ́ báyìí àbòbí tó ṣe wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bá kàkún òbí burúkú ní orí ọmọ ẹ̀ tó ń wà upright tó ṣe wípé yóò wà gbogbo sí ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn nìyẹn kan sọ fún mi pé ọmọ kan ọlọ yunifásitì náà ni ìgbà tó débẹ̀ ó ra wọn kan ṣe wá àfihàn bẹ̀rẹ̀ sí ní borí àwọn gbégbóòrò tí wọn fẹ́ kéèyàn dá wọn ti gbégbóòrò fún yàrá rẹ̀ láti ikú ya gbéra láti èkó ó lè kọrí sí yunifásitì yẹn ó lè lọ fa aṣọ ya mú ọmọ ọmọ yẹn lára kí ni nǹkan tí yẹn bínú ọlọ́wọ́ bá fún kí ló ń bínú àṣẹ bá fún ọmọ rẹ gbó olúwo fẹ́ máa wọ ṣòkòtò máa ṣídìí lẹ̀ káàkiri onírárá àfikó ṣídìí fẹ́ máa báyà òun káàkiri oní máa ọmọ fẹ́ páyọ̀ ọlọ́wọ́n bá òmìnira ògbọ̀rọ̀ páyọ̀ ọlọ́wọ́n bá irú òbí báyìí ṣáàsọ kó nífẹ̀ẹ́ ọmọ yìí kò nífẹ̀ẹ́ rẹ̀ torí pé tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ní kò ń ṣe nǹkan ayé ní ó wà mọ́yàjì fún èyí tó ń túmọ̀ sí kó nífẹ̀ẹ́ ọmọ òun náà ni kó ṣe gbé òkè àmọ́ ọmọ bó ló ṣe ní bàjẹ́ kárí pé nǹkan táwọn èèyàn kankan pa á láṣẹ rí pé ọmọ gbé ká introduce rẹ sínú klọ́ọ̀bù wa àwa wò pé klọ́ọ̀bù wọn tán introduce ẹ̀ sí àwọn kẹ́kí nǹkan náà ṣe ń bẹ́ àbá sọ pé òbí dáadáa nígbà tó bá tako irú nǹkan bẹ́ẹ̀ ọmọ tán initiate sínú kan máa mú gbó wọ́n initiate ẹ̀ sínú kan máa mú sìgá wọ́n initiate ẹ̀ ká máa mú tí òbí ní yóò yọ ọmọ rẹ̀ tí wọ́n pè sí nǹkan báyìí àbí tí wọ́n pè sínú tara rárá. ṣùgbọ́n fi ọmọ síbi ìbẹ̀rù ọlọ́run ọba lọ síbi ìpáyọ̀ ọba wa ó ní bó ṣe ń yọ ọmọ òun inú òdò àwọn kí tìtìbá yìí pọ̀ lẹ̀ anabi yahya alayhi salatu salam ọba wọ́n bá rẹ̀ wáyé ó tún ọmọ dáadáa tí àwọn òbí rẹ̀ méjèèjì ó jẹ́ ọmọ dáadáa tí àwọn òbí rẹ̀ méjèèjì àmì dáadáa àmì ọlọ́wọ́ ọba ní kí ọmọ jẹ́ni tí ó náà ìdí sí àwọn òbí rẹ̀ kódà tí àwọn òbí máa jẹ mùsùlùmí ó jẹ́ni tí ó ìdí sí ọba olóògbé pé àyà tó sọ̀rọ̀ dáa tí wa. àyà púpọ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wàá wàsọ́yìn al-insana bi walidayhi hamalatu ummuhu wahnan ala wahnin ọlọ́wọ́ ní ọmọ ènìyàn a ní kó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́wọ́ ní pàtàkì jùlọ ìyá rẹ̀ ó gbé e sínú wahnan ala wahnin ní ìkọlẹ̀ lórí ìkọlẹ̀ bí oyún ṣe ń ga sí i bẹ́ẹ̀ ni ìnira yẹn ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ìjọlẹ̀ yẹn ń pọ̀ sí ọlọ́ni wàhánà ala wa ta'ala ó ní sọ́ọ̀lù fi àmín òbí yìí ó tún wá gbọmú lẹ́nu rẹ̀ nígbà tí ọmọ yìí ń bẹ láàrin ọdún méjì àti ó fún un lọ́mú farabalẹ̀ fún un lọ́yàn yàtọ̀ sí tí ọ̀pọ̀lọpọ̀ mi ń ṣe lónìí ọmọ ọba ti fún lọ́yọ̀dọ̀ oṣù méjì débi kù ní ìpè ọlọ́wọ́ subhanahu wa ta'ala wà fi sọ́ọ̀lù fi àmẹ́yìn ó fún lọ́yàn láàrin bí ọdún méjì tó fi fún ọmọ ìlọ́yàn bó ti ẹ̀yẹ́ pẹ́kọ̀ọ́ ń ṣe ọ̀ràn yẹn kó fi ọdún méjì gbáko ṣùgbọ́n àmì tí òbí nífi ọmọ rẹ̀ òní kó farabalẹ̀ fún lọ́yàn dáadáa ọlọ́wọ́ bá ní alẹ́ ṣkórí wàlúwàlú lẹ́yìn ọlọ́ni ta sọ fún ni pé máa dúpẹ́ fún èmi àti àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala pa á láṣẹ eléyìí àníṣkúrúlì wàlúwàlídẹ́kì ilayya al-masir ọlọ́ni bákan náà ọ̀dọ̀ mi ni gbogbo yín ó padà sí àyà yìí àti àmọ́yé àyà sọ ipa wípé ká ṣe dáadáa sí òbí wa sọ bàbá ọmọ tí ò ṣe dáadáa sí òbí rẹ̀ kò sọmọ gidi kò ń ṣe ọmọ gidi ọmọ gidi gbọ́dọ̀ jẹni tí ó náà ìdí sí òbí rẹ̀ kódà kẹjẹ́ kébè ọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n tẹ̀síwájú ọlọ́ni wa ìjá àjáka àlàntúṣe kẹbí máa lè sàlẹ̀ kẹbí rẹ̀ nù àwọn òbí ẹni yìí tí mo ní ó ṣe dáadáa sí tábà wá ṣe gbogbo ògbìyànjú pé kó ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́wọ́ bá fana tuntun ọmọ mọ́tẹ̀lé wọn ìdẹ̀kíṣe dáadáa sí òbí ó láàlà oníbándì tó gba wá ní ká ṣe nǹkan kódà kó ṣe pé nǹkan àǹfààní wa ló wa ló fẹ́ gbà lọ́wọ́ wa lára dáadáa náà ni pé kí a fún un ní nǹkan yẹn ṣùgbọ́n tí òdu wa fẹ́ gbà lọ́wọ́ wa ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ní ká má tẹ̀lé wọn fàlá tó ti ọmọ ọlọ́wọ́ ni má tẹ̀lé wọn sọlọ́ jẹ́ pé lára òfin ẹ̀sùn òní látọ̀ àtàlí mọ̀kúlùkì màá fìyà ti láàyè àgbà anẹ́gbọ́n muhammad sallallahu sallam ó ní a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀dọ̀ ọlọ́run ọba kan tí màá fi ẹ̀sìn ṣe pé ìtẹ̀lé àṣẹ ẹ̀dọ̀ ọlọ́run ọba yóò wá nídìí wa lọ síbi ká tako àṣẹ ọlọ́run ọba àyà yìí sọ̀kalẹ̀ ìgbà tí fábùnà àbúwà kọ́ anhu lára àwọn tàbí anẹ́gbọ́n ìyá rẹ̀ fẹ́ kó ṣe islam ìyá rẹ̀ wọ́n sọ fún ṣe sọ wípé ẹni tó ń tẹ̀lé ó ní pé ọlọ́run ọba ní pé kẹ ẹ máa ṣe dáadáa sí òbí ó dẹ̀ ní kẹ máa gbọ́rọ̀ síbi rẹ èmi ní òbí rẹ mo wá ń sọ fún ẹ ti pé kó padà lẹ́yìn ọmọkùnrin fáàmì àbúrò fáàmì ọ̀dàlọ́ àárín olélé yìí ò ṣeé ṣe òun ló wọ́n fún ìyá lóúnjẹ ló wọ́n fún lónìí ìyàwó pé ọ̀nà tó rẹ̀ ṣe òun náà ní wípé àtóúnjẹ ìyá yìí kò níbi ọjọ́ mẹ́ta ni òbí jẹ ni òbí mu lórí tó padà dákú ìgbà tó dákú ìdààmú bá ní pàdùnà àbúwọ̀ kọ́ ọ̀sọ̀dà láwọn ṣùgbọ́n ọlọ́run bá sọ fún wípé èmi náà mo ní ẹ dáadáa sí òbí yìí ṣùgbọ́n wà ìjà àjáka àlàntú ṣe gbẹ̀dúmọ̀ àti tẹ̀lẹ́ka di ẹ̀lú ọlọ́ni máa ń ṣe gbìyànjú pé kó o lè ṣẹbọ pẹ̀lú èmi ọ̀nà bàbá láti dé ọmọ mọ́tẹ̀lé wọn ọlọ́run ni mo ní o má tẹ̀lé wọn mo sọ mọ́ gbọ́ sí wọn lẹ́nu nípa yẹn ṣùgbọ́n mi ò ní pé kí kó wá ṣe ìtakò wọn débi pé gbogbo dáadáa tó bá ṣe tó ò ní ṣe mọ́ rárá sọlọ́ni wà sọ ṣíbùkún máa fi dúnìá màárùfà máa bá wọn lò láyé màárùfà ń pẹ̀lú dáadáa sọlọ́ni jẹ́ pé òbí jẹ́ kékeré ìyọ̀nìká má ṣe dáadáa sí i ó tún wá jẹ́ kéde débi pé ẹ̀sìn tá à ń ṣe ó ní ìkórira fún ní oníkáṣù náà ṣe dáadáa torí pé a sì jẹ́ ní kankan fọlọ́wọ́ bá ní wọ́n sọ́kẹ́ ìgbìmọ̀ ti dúnìyà máa rúfà wàtẹ́lì ìtẹ̀bílà mẹ́tàná àbá ilà ìyá ọlọ́run ní ìlànà àwọn tí wọ́n darí sọ́dọ̀ ní ọlọ́wọ́ bá ní ó tẹ̀lé ثم إلي مرجعكم مفيود إن يولون وبا ليس بعد سي ليس إن يولون وبا máa wá fún yín nírò ní máa kó tó tá àmàlú òní nǹkan tó ṣe pé ń ṣe níṣẹ́ tí ń kálukú yín gbélé ayé ṣe àtòbí tó ṣe kó fẹ́ ti ọmọ ẹ̀ lọ síbi iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ó fẹ́ ti ọmọ ẹ̀ lọ síbi papọ̀ àṣẹ ọlọ́run bá ọlọ́run bó fún kálukú ní ẹ̀sán rẹ̀ kí la fẹ́ lóun bí eléyìí òun ni pé ìṣe dáadáa sí òbí ó pàtàkì púpọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam arákùnrin kan wá bá olóòfẹ́ lọ participate in jihad anabi sallallahu alaihi wa sallam wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìyá rẹ̀ tí ó ṣì ń bẹ oníbẹ̀ẹ̀ni anabi sallallahu alaihi wa sallam falzamha lọ tọ́jú ìyá rẹ̀ fa aljannata tahta rijlayha aljanna òun bẹ lábẹ́ ẹsẹ̀ ìyá rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí alimami nàbáyé kò ṣe gbọ̀wá lọ́rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó tó túmọ̀ sí pé dáadáa níta àbọ̀rọ̀ ṣe fún òbí ni lópin ìgbà tí ó bá pa wá láṣẹ nǹkan tó ṣe wípé ó ń ta kó tọlọ́run ọba ìbẹ̀yẹ nìkan la sì ní tẹ̀lé ṣùgbọ́n tó bá pa wá kódà kó ṣe pé nǹkan ní ìfẹ́ bí àkàfẹ́ ẹ̀tọ́ wa kan láti lè fi ṣe nǹkan kan fún òbí eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bá pàwọ́ láṣẹ takòtò lọ́wọ́ ọba eléyà àdìtẹ̀lé ayé alukur'an kílẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam kílẹ̀ lórí eléyìí. so yáyà alayhi salatu ọlọ́wọ́ bá tún ròyìn rẹ̀ pé wà bára bí wà lè ó jẹ́ nílé fún àwọn òbí rẹ̀ méjèèjì lára ìṣe dáadáa tí òbí òun náà ní ká ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ dáadáa tí òbí wá ní. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní abarul birri an yasila rajulu udda abi lára àwọn iṣẹ́ olóore òun ní kéèyàn máa ṣe dáadáa sí àwọn olólùfẹ́ bàbá rẹ̀ àwọn olólùfẹ́ ìyá rẹ̀ lára iṣẹ́ olóore tó fi ga jùlọ ni àwọn èèyàn dáadáa tí òbí yẹn bá rìn nígbà tó ń bẹ láyé àwọn èèyàn dáadáa tí òbí yẹn bá rìn nígbà tí ò bá tún sí òbí yẹn láyé má èèyàn sì máa ṣe dáadáa sí wọn náà bí ìgbà tó ṣe pé ṣe dáadáa sí òbí yẹn náà yìí lára ẹ̀kọ́ ẹ̀sìn yìí so ní kí ẹ̀ sọ́sọ́ yìí gbókè àyẹ̀kẹ́ ńgbà tó gba súnmọ́ òun ló ṣe pé kò ṣe dáadáa fáwọn òbí ẹ̀ mọ́ àbí kò ṣe dáadáa tí àwọn olólùfẹ́ òbí ẹ̀ mọ́ súnà kọ́ nìyí o tí yàn bá gba súnà yóò máa ṣe dáadáa sí òbí rẹ̀ torí bí ààrẹ ti Yahya alayhi salatu wassalam tó ń bó ti jẹ́ pé yín tí òbí máa ṣe fún ọmọ ń kékeré kí òbí tọ́jú ọmọ kó ṣe kò kárí gbogbo ẹ̀ tán sáré sí ìsáré sọ̀rùn àwọn òbí rẹ̀ méjèèjì ti dàgbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ọlọ́run wà bá rẹ̀ ń wà ẹni rẹ ló jẹ́ fáwọn òbí rẹ̀ ló jẹ́ pé kí ọmọ sọ pé òbí mi ò ṣe báyìí fún mi èmi ló ṣe báyìí fún rárá ẹ̀sìn mi ní kó o ṣe dáadáa sí wọn torí pé òbí tó ń pa wá láṣẹ àṣẹ ọlọ́wọ́n ọba tẹ́sí má sì sọ pé ká ṣe dáadáa sí wọn bó wa ni òbí tó ṣe pé ẹ̀tọ́ wa ni ò fún wa ẹ̀sìn wa ká má ṣe dáadáa sí wọn wa ta'ala tó dé òun ọba tẹ̀ láṣẹ wọn ṣùgbọ́n wọn so ó túmọ̀ sí pé òbí tó ń tiwa lọ sí ìtapàṣẹ ọ̀nà ọgbọ́n náà bá ní ká má ṣe kí ni oní ká tẹ̀lé wọn ṣùgbọ́n ká ṣe dáadáa tó wọn so òbí tó ṣe pé ó tù wá lẹ́tọ̀ọ́ ti tiwa pé àgbà tí mo wà ń kékeré kò rẹ́ mi léèwé kò fún mi lẹ́kọ̀ọ́ kí ni ó kẹ́ fún mi lẹ̀ kí n máa rìn régbèrègbè káàkiri tí o bá ṣe pẹ̀lú àánú ọlọ́run ọba torí pé tí ò bá súnmù òní jáde láyé dàtí ìsú òní wá sáyé tí ò bá sí òní yẹn ṣèyọ́pọ̀ ọ̀jẹ́ ni tí ó ṣe dáadáa Zakariya bàbá Yahya àrífúnlátọ̀sọ́lá ó ti dàgbà débi pé kí ni ó níwà ìní wà ànà àzùn níní egungun ní ti lẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn kọ́ wà bára ní wà lédè yìí ọlọ́ni ànábi Yahya àrífúnlátọ̀sọ́lá ọmọ dáadáa ní tí àwọn òbí rẹ̀ ó túmọ̀ sí pé bí òbí ò bá ṣe fún wa káwa ṣe fún un ká mọ̀ sọ pé tíì fọ̀tà ti ní òbí tí ò ṣe dáadáa sí ni kò rán mi lẹ́kọ̀ọ́ kò ṣe léyìn torí ẹ̀ èmi náà ni màá ṣe bí ẹni pé mi ò rí ni rárá ẹ̀sìn Islam kọ́ yìí ẹ̀sìn Islam ní ká sì ṣe dáadáa sí òbí náà kóbi ẹ̀gbọ́n fún rẹ̀ kó máa sunkún fún rẹ̀ ìgbà pé á ìdí mo rẹ̀ ń gbádùn yìí o ìṣiṣẹ́ rẹ̀ o kó yan fún rẹ̀ yìí kó máa wò pé tóun ṣe òun ti ṣe èyí ò dáa fún ọmọ yìí bàtò bẹ̀ kékeré látara pé kí ni dáadáa táwa ṣe ọlọ́ọ̀bá wata wa ta'ala ní ìfà ilẹ̀ ti àṣàn tó bá ṣàbùrú sí ẹ ìwọ gbìyànjú àti dá padà fún lọ́nà tó dáa fàyíṣẹ́ lẹ́rí bẹ́yìnàkọ́ àbẹ́yìnàwó àdáwọ̀tún káàdínàwó àríyùn hamini ọlọ́ọ̀ ní ẹni tó ṣe kó ní ìkórìíra fún ẹ tó mú ẹ lọ́ta tẹ́lẹ̀ òun ṣe dáadáa ó fún ẹ ó ń wọ́n ọ̀nà tó pé èdojú ẹ̀ bolẹ̀ ṣùgbọ́n wọ́n ní òun fi dáadáa padà fún ọ̀rọ̀ nípa ìdánilẹ̀ ìbí iná kọ̀ ọ̀bẹ iná wọ àgáwọ̀ fún ká àna waliyun hamim yóò wá ráyè jẹ́ pé kí ni ọ̀rẹ́ tímọ́tímọ́ yóò padà wá jẹ́ fún ẹ yóò di wípé kí ni táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ẹ láì dẹ̀wọ̀n yóò máa sọ fún mi ó àwọn èèyàn kan ní wọn a máa bó wọn a máa àwọn tó ń jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wá sọ fún pé yẹ báyìí báyìí báyìí ó máa ń sọ̀rọ̀ láìdá wọ́n máa ń ṣàbúrú fún ẹ ó ní lọ máa fún ọ lówó yìí ọmọṣẹ́ tó rán wá wò pé à ah, aláwọn èèyàn ní kórì rẹ̀ ní ká lọ fún wọn lórí lọ fún wọn ó fún bí kan lẹ́yìn ìgbà yẹn bá ó bá di pé wọ́n yìí kí la fẹ́ lóun délé yìí òun ni ẹ̀kọ́ tí ọlọ́wọ́ bá kọ wá pé wọ́n máa fi tó dáadáa padà pẹ̀lú tó bá ń ṣàbùrù fún ẹ. fàyíbà lẹ́bi bẹ́ẹ̀ náà kẹwàá bẹ́ẹ̀ náà wà àdáwọ̀ tó ń ta àná wò wàlíyé hamim ẹni tó ń mú ẹ lọ́ta tẹ́lẹ̀ yóò wà di ọ̀rẹ́ tímọ́tímọ́ fún ẹ òun yóò tún máa gbígbà ẹ. anabi muhammad sallallahu alaihi wa sallam kan sọ fún gbẹ́kọ̀ ó ní òtẹ́ni tó ń ní ìkórira síbi rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n ó ní òòyè máa fún mi ebi pé kò wá sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó ẹnu gbogbo ọ̀nà ènìyàn yẹn so látara ìmọ̀ ṣe dáadáa sí yẹn àmọ́ ìyàwó yẹn lè rẹ̀ wí ìyẹn ó wí ní àti wọn látara ìmọ̀ ṣe dáadáa so ìgbé kínní ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ẹ̀ kọ́rí ju wa ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá ní wọ́n máa ìlà kọ́ àìlẹ̀ lẹ́rìnà sọ́lọ́rù wọ́n ọlọ́run ní máa fi dáadáa dáa burú padà yẹ ọlọ́run ní àwọn tó bá jó ní sùúrù ni wọ́n lè ṣe o àwọn tó bá dẹ̀ ń wá ládá tó tóbi àwọn ni wọ́n máa ń ṣe irú ẹ̀ sọlọ jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹwà ni ẹ̀sìn Islam ẹ̀sìn dáadáa ni ṣùgbọ́n pọ́blẹ́mù ní pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò lè pèpè sí ẹ̀sìn látara pé kí ọ̀pọ̀lọpọ̀ bó ọmọ tó ń bẹ́ńgbẹ́ kí nǹkan tó dúró lé tó dá lé lórí sàrábì yáyà àlèsọ̀lásọ̀sọ̀lám ọlọ́run wà bá rán bí wà lílé ó jẹ́ ní dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì tó ń bó ti jẹ́ pé táwọn òbí lè fi máa kọ́ máa kò sí kò kárí tó bí lè ṣe fún wọn máa kò sí wọn làmì yẹkùn jàbára ní àfìyà bákan náà anábì yáyà àlèsọ̀lásọ̀sọ̀lám kò ń ṣe jàbára kò ń ṣe ni tó ṣe pé máa jà àwọn èèyàn ń pa tí ó máa le koko máwọn èèyàn o jẹ́ ní tó ṣe tó rọ̀ fún àwọn èèyàn tó lára tó dá oníkejì kí ẹ̀jẹ̀ tó ṣe pé yóò wà láyé ọjà àti yóò rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn lè àpòṣe ẹ̀ táwọn èèyàn bá rí kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ béèrè pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kò ń tí ó máa koko máa àwọn èèyàn yóò koko lórí ìdí òdodo mú ṣùgbọ́n káwọn èèyàn àpòṣe ẹ̀kan sọ̀rọ̀ yóò wẹ́kọ́m anabi yayo alayisalaatu salam ọlọ́run ni kò ń ṣe jàmbá kò ń ṣe ni tó ṣe pé ìjà àwọn èèyàn ń pàṣẹ ó máa lè koko máa àwọn èèyàn àfihàn bákan náà kò ń ṣe lẹ́ṣẹ̀ èèyàn wàsálàmù náà alẹ́ yìí yóò máa wúlé jì ọlọ́run ní ọ̀la ní títí ẹ̀ lọ́jọ́ ta nìkan bíi sáyé wàyà ọmọ ya mú jì ọjọ́ tí ó fàyé lẹ̀ náà ọlọ́run ọba ní àwọ̀ ọlọ́run ọba ní títí ẹ̀ kò máa jọ́lá wàyà ọmọ yorùbá àfọ̀háyà bákan náà ọjọ́ tí àwọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe yí pé ààrùn kan gbé ìdílé ọ̀là ní ti jẹ́ tó ló jẹ́ pé ẹni tí orí di gbé gbà bẹ́ẹ̀ lẹni tó ṣe oríire lẹni tó ṣe pé wọ́n bí níbi dáadáa ìgbà tí ó dẹ̀ jáde láyé náà ó tún jáde láyé lẹni tó rí ọ̀nà ọlọ́run ọba lẹni tó rí ọ̀nà ọlọ́run ọba ìgbà tó lẹ̀ tún di jọ́ǹgbé ní náà wọ́n tún gbé ìdílé ní ọlọ́run ọba kò sí ilé ẹ̀ ń wá láyé tó ju eléyìí lọ gbogbo àwọn nǹkan yòókù sẹ́kọ́ndìrì yìí tó ń gbé ẹlòmíì ó lè bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ kó bẹ̀rẹ̀ dáadáa ẹ̀ẹ́rì gbogbo àwọn tùkàtìrá rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò kàn kù díẹ̀ tí wíyàn bí ó jáde láyé yóò bá rí pé kó mọ lọ́jọ́ èèyàn ọmọkọ́mọ yóò bá rí pé kó mọ lọ́jọ́ ẹni ẹgbẹ́tẹ́gbẹ́ yóò bá rí pé kó mọ lọ́jọ́ ẹni ẹgbẹ́ awo yóò bá rí pé kó mọ lọ́jọ́ oyè tí ó yẹ kó jẹ gbogbo àwọn kẹkí nǹkan lẹ́ẹ̀ tí ó bá máa ṣe ntoba kule lórí yẹn náà lọ́wọ́ ó gbé dìde lórí gẹ́gẹ́ bí tí alẹ́ bọ́ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ ó ní wàlẹ́bí wàlẹ́bí láìlá àrẹ́yìn alẹ́bí ni mo fi ọlọ́wọ́ bá tí ó sí ọba mi ju ẹ ká ṣèjọ́ ti fún àyàfi òun tán inna ahadakum la ya'malu bi amali ahli janna ẹlòmí ni yóò máa ṣiṣẹ́ àwọn àjẹ́nà hatta idha kana baynahu wa baynaha illa zira' tó yẹ pé nǹkan tó ṣe yí pé yóò máa bẹ láàárín wọn àti àlìjánná òdìdì rà lọ fàyà máa bẹ àmàlẹ àlì náà yóò wá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ọmọ náà yóò kàn yí bí ilẹ̀ tẹ́lẹ̀ ni anamsọ́lá àtàlà ní fàyẹ kúrò ha yóò dẹ̀ wọnú náà yẹn bẹ́ẹ̀ ni ẹlòmíì náà òun náà yóò máa ṣiṣẹ́ ọmọ náà tó ṣe pé láyé kúrú bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà ní tí ó máa bẹ láàárín òun àti láàrin wọn kò ní ju pékin ilẹ̀ àbírá èyí tí ó ti dèdè ìgbọ́n lọ fẹ̀yàmọ̀ bí amọ̀ ilẹ̀ aljanna ẹ̀ka ni tí ó yí bí iná ní pé tọ́jà náà wò là ń bá káàkiri gbogbo ayé bá láǹlé káàkiri náà ní gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí bóòlù lè ṣe ní báyìí ẹ̀ka tí ó yí bí iná ní yóò bá ló fẹ́ máa ṣe tọ́lọ́mọ̀ ọba yóò bá máa ṣiṣẹ́ tọ́lọ́mọ̀ ọba yóò máa ṣiṣẹ́ ọba jẹ́mínà anẹ́mùsọ̀lá yóò dẹ̀ padà kú lórí rẹ̀ tí ó lè wà jẹ́nà ṣùgbọ́n ní tó dáa jùlọ lẹ́ni tó ṣe pé àti kékeré rẹ̀ ó dúró lórí dáadáa ó dàgbà lórí dáadáa ó kú lórí dáadáa àwọn agbègbè lẹ́ni dáadáa ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọ̀la òun ni fún anábìyáyà alayhi salatu wassalam lọ́jọ́ tá a ní kan bí sáyé bákan náà ọlà ní fún un ní ọjọ́ kí ó jáde láyé ọlà náà yóò tó jẹ́ fún un tó bá dijọ́ gbèndé àkíyàmà yóò là níbi ìyọ́ ọlọ́wọ́ ọba yóò là níbi iná ọlọ́wọ́ ọba abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó ṣètò náà ní ọ̀la kó mọ́ pa wá lórí ìṣe kìfìrí kó pa wá lórí ìṣe Islam kó pa wá nínú mìíní abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó ṣe é ní ọmọ aljanna èyí tí ọlọ́run bá bá kẹ́kọ̀ọ́ nínú ìtàn ànábì yàwó àlìsọ̀látọ̀ sàlám òun náà ní pé ọlọ́run bá ní gbàdúrà táwo bí ọlọ́run bá ṣe gbàdúrà ànábì zakariya àlìsọ̀látọ̀ sàlám ànábì zakariya àlìsọ̀látọ̀ sàlám òun náà ọkàn rẹ̀ balẹ̀ kí ọlọ́run gbàdúrà látara nǹkan tó rí kí ọlọ́run bá ṣe fún mariam oúnjẹ tí mariam ń tó ṣe pé kò àwọn ọmọ oúnjẹ ṣe ń débẹ̀ ànábì zakari àdìsọ́nàtò sàlám náà wá wò pé kí ah, n tó fi lè máa rírú eléyìí jẹ kò sí ti ọlọ́wọ́n bò lè ṣe tó ń bọ́jẹ́ pọ́ mọ̀ kókò sí lè so òun náà ó wo pé ọlọ́wọ́n bá tó Mariam ó kápá àti fúnmi lọ́mọ tó ń bọ́jẹ́ pé kí ni ó dẹ̀ tọrọ ọlọ́wọ́n bá dẹ̀ ṣe fún ìwọ ọmọ tó dẹ̀ tọrọ náà ni ọlọ́wọ́n bá padà ṣe fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala dẹ̀ ṣe ọmọ náà lulu payọ̀ ọlọ́wọ́n bá kò ṣe é ní ẹni tó máa ń ṣe jàgídíjàgan kò ṣe é lé aláàánú èèyàn kò ṣe é lọ́mọ dáadáa kò ṣe é lóyè olùpayọ̀ ọlọ́wọ́n bá abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn ọmọ tiwa náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò ṣe wọ́n ní olùpayà rẹ̀ kò ṣe wọ́n lẹ́ni tí ó dòó dé déédéé lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe wọ́n lẹ́yìn tó ṣe yí pé nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ òun náà ni wọ́n máa ṣe wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu